bisimilahi alihamdulilah wasalaatu wasalaamu ala rasulillah adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run atọ́rọ ìkẹ́ àti ìgẹ̀ fún anábìwá muhammad níjókòó tòní lágbára ọlọ́run ọba ohun tí a máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ ní pàtàkì ṣíṣe iṣẹ́ tọ́ ìmọ̀ èyí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá fi tani lọ́rẹ àǹfààní wo ńlá ń bẹ yẹn pé ẹni tó nímọ̀ ẹ̀ńtọ́ mọ̀kẹ́wò tí sì ń lò ó ìrìnjẹ́ wo òní bẹ́ẹ̀nbẹ́ bẹ́yìn ọba tó wà lò náà irú àwọn ìbálẹ́jọ́ wo òní ọmọ jẹ́ fún ẹ̀dá kó tó di lọ síbi eléyẹn a ṣe àgbéyẹ̀wò àwọn ẹ̀rí láti nu tírà ọlọ́run sunan níbuwa Muhammad sallallahu alayhi wa sallam nípa pàtàkì ìmà a tún wá bójú wẹ̀yìn a wo ìgbésí ayé àwọn sahabatul asláfin sọ̀lẹ́hìn báwo ni a ṣe máa ń ṣe pẹ̀lú ìmọ̀ èyí tí Ọlọ́hun bá subhanahu wa ta'ala tí ó fi mọ̀ wọ́n. lákọ̀ọ́kọ́ náà nínú ayé al-Qur'an Ọlọ́hun bá subhanahu wa ta'ala ó ń ṣe wá lójú ọ̀yìn pẹ̀lú gbólóhùn pé kol hali yastawi alladhina ya'lamun walladhina la ya'lamun Ọlọ́hun láwọn tí wọ́n ní mà àtàwọn tí wọn ò ní mà wọn kì í ṣe ẹgbẹ̀ra o so hal níbẹ̀ ń kì í ṣe pọ́lọ́ ọba ó fi bi wá léèrè ṣùgbọ́n tí ń sọ fún ni wípé ẹni tó nímọ̀ àtàwọn tí wọn ò nímọ̀ wọn kì í ṣe ẹgbẹ́ ara wọn wọn jọra wọn rárá nínú suratul mujadila allah subhanahu wa ta'ala sọ pé yarfa'illahu alladhina amanu minkum walladhina utul ilma darajat ọlọ́ni gbogbo àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo nínú yín ọlọ́run ṣe tán láti ṣe àgbéga fún wọn àgbéga tìlẹ̀ ayé àgbéga nípò àgbéga nínú àlùjánnà onídẹ̀ra ọlọ́run lòun ó ṣe fún wọn walladhina utul ilma darajat tí ẹdúrà àwọn tó ṣe wípé wọ́n jẹ́ onímọ̀ tòótọ́ ọlọ́run lòun ó ṣe àgbéga fún wọn. bàbá wa As-Saadi nínú tíra tafsiru wọn Taysirul Karimir Rahman bàbá ń sọ níbẹ̀ wípé wallahu yarfa'u ahlal ilmi wal iman darajat ọlọ́run bá ń fi ń tọ́ alétí nínú àyà yìí ọlọ́run tí wọ́n jẹ́ onímímọ̀ àtàwọn tí wọ́n gbọ́ ọlọ́run bá gbọ́ tí wọ́n ní ìmánì ọlọ́run bá yóò gbé wọn ga nípò bihasabi ní ìbámu sí máa fàdálàhùn lọ́hùn bíhi minal ilmi wal iman níbàámu sí àjùlọ ọlá ìtọ́lọ́run bá tó bù fún wọn ìyẹn ọlá ìmọ̀ àtọ́lá pé wọ́n gbọ́ lọ́wọ́n ọba wọ́n gbàgbọ́ àwọn àyà tó wá tọ́lọ́n fi ń ṣe wá lójú ọ̀yìn nínú alukur'an ọ̀pọ̀ ju eléyìí lọ. muawiya kọ́lọ̀nkọ́ba ni yọ́nú sí sàábí pàtàkì ni ó gba hadithi kan wá àrínú bukhari bákan náà àrínú sahihu muslim òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam sọ ń bẹ̀ pé man yuridillahu bihi khayra yufaqihu ẹnì yòówù tọ́lọ́wọ́n bá tàn án lá tó bá ro dáadáa ro àgbọ́yé tó jindò nínú ẹ̀sìn ọlọ́run ọlọ́run bá yóò jogún ẹ̀ fún onítọ̀hún abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala ìmọ̀ àmàlò ètí ó jinlẹ̀ ètò jindò ọlọ́run ò wá pèsè rẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa Allahumma inna nas'aluka ilman nafi'an wa rizqan tayyiban wa amalan mutaqabbalan nínú hadith miẹ̀wẹ̀ ètí abdullahi ibn Mas'ud tí ó gbà wá òjíṣẹ́ Ọlọ́run ọba sallallahu alayhi wa sallam sọ pé la hasada illa fitnatain rajulun ataahu allahu maalan fasallatahu ala halakatihi fil khayr wa rajulun ataahu allahu li hikmata fawa yaqdi yẹnni pé bá ṣe àdúrà kọ́lọ̀ ń jẹ́ kí n dàbí lamarin ẹnìkan nínú èèyàn méjì tí ń bọ̀ yìí ẹnìkan ọ̀tọ̀rọ̀ kọ́lọ̀ ń jẹ́ kọ́ dàbí tiwọn yẹn ni pé hasadi ti ń bẹ láàrin yìí bimanel gibtọ̀ ni yẹn ni pé tọ́ọ̀bà tán máa kọ́lọ̀ ń ṣe oore kan fún ọ irú ètò ti ṣe fẹ́nìkan irú oore tọ́lọ́wọ́n bá ṣe fáwọn èèyàn méjì tí ń bọ̀ yìí ẹni kó o béèrè lọ́dọ̀ Ọlọ́run bá kọ́lọ̀ ń kó ṣe fún wọn náà ẹni àkọ́kọ́ òun lẹ́ni tó ṣe pé Ọlọ́run bá fún ní àrísìkí ọlọ́run bá fi àlùbáríkà sínú owó rẹ̀ owó tá a wí ọwọ́ pọ̀ dáadáa bówó ń ṣe pọ̀ tó fasalátọ̀hún alàhàlàkàtì ìfìlàhákì ọlọ́run wa kún lọ́wọ́ ọlọ́run ṣàánú rẹ̀ níbi pé ọ̀nà owó náà sáwọn ọ̀nà tọ́tọ́ àwọn ojúpànà oore àwọn ọ̀nà tọ́lọ́run tó ju aníwèé ká náwó sí ibẹ̀ ní náwó tiẹ̀ sí bí ṣe ń tọ́jú opó bẹ́ẹ̀ ni ń tọ́jú ọmọ òrukàn bẹ́ẹ̀ ni ń tọ́jú aláìní bákan náà ti ń wà nígbèkùn ó ń gbìyànjú lórí àti fowó rẹ̀ lórí àti fi túmọ̀ sílẹ̀ tó bá ṣàdúrà kọ́lọ̀njẹ́ kọ́ dàbí ẹnìkan irú ẹni bá ní kọ́ ṣàdúrà kọ́lọ̀njẹ́ kọ́ rí bíi tiẹ̀ ẹnì kejì ilẹ̀ tó ṣe wípé ọlọ́run bá wá fún ní ọgbọ́n òye ìmọ̀ ọgbọ́n àtòye àti ìmọ̀ tọ́lọ́run bá fún yìí fọwọ́ yẹ́kùndì bí i àwọ̀yọ̀ àlímọ́ à ó fi ń ṣe ìdájọ́ bí ṣe ń lò ó níbi ètò ìdájọ́ bẹ́ẹ̀ náà ní fi ìmọ̀ yìí òní fi ń máyàn Imam Bukhari àti Muslim àwọn méjì ni wọ́n gba àdéfì yìí wá àwọn àdéfì míì náà tún pọ̀ léyìí tó ṣe pé òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alayhi wa sallam ó fi ń ṣe wá lójú ọ̀yìn lórí kásárì pé ànímà Imam Ali kọlọmba ni yọ́nú sí ó ní káfà bil ilmi sharafan an yadda'iyahu man la yuhsinuhu wayafraha idha nusiba ilayhi wakafa bil jahli dhamma an yatabarra minhu man huwa fi. Imam Ali kọ́lọ́mbà nìkẹ́ ó ní ó ti tó ní iyì ẹ̀yẹ àpọ́nlé ìwúrí fún ìmọ̀ kọ́yí kó gbogbo èèyàn pátápátá ìní máa ń pera rẹ̀ lóní mímọ̀ sáwọn Yorùbá wọn ní gbogbo ọ̀yà iná ni ó pera rẹ̀ lódù ẹni pé ti tó ní ó ti tó níyì àtẹ̀yẹ fún ìmọ̀ kọjá pé àyẹ̀dẹ̀rìnyàwó mọ́lá yọ̀sínú gbogbo ẹni tí ò ní mọ̀ pátá òun náà máa ń pera rẹ̀ lóní mímọ̀ kódà wọ̀yẹ́ fọ̀rọ̀hù ìdá nùsìbà ilé inú rẹ̀ àtúndùn nígbà tí wọ́n bá ṣe àfitì rẹ̀ pé òní mímọ̀ ni ẹgbẹ́ tí wọ́n bá sọ pé tọ̀ àfa àlámọ́rin tàbí òní mímọ̀ òní lágbájá inú rẹ̀ á máa sí i wàkàfà àbèlèjáàlè dhamma ó ti tó ní èébú ó ti tó lábùkù ó ti tó láìda fún àìmọ̀kan kọjá pé gbogbo ẹni tó já láìmọ̀kan pátápátá yàtàbárọ̀ omi ni o ìní ìfẹ́ jẹ́ kí wọ́n pè ní láìmọ̀kan kódà ní wọ́n bá pè ní láìmọ̀kan inú òbí yẹn ni wípé àdìfì yìí ọ̀rọ̀ Ìmáàmù Alì yìí átharu yìí ó ń sọ nípa pàtàkì kéèyàn jẹ́ onímímọ̀ bákan náà Mu'adh ọmọ Jabal sàbí pàtàkì ńlò náà jẹ́ ọlọ́mbaniyọ́nú sí i ó ń sọ náà ọ̀rọ̀ rẹ̀ pé ta'allamul ilm ẹ gbìyànjú ẹ lọ wá ìmọ̀ fa inna ta'allumahu torí kéèyàn wá ìmọ̀ kéèyàn rí khashya ni ìbẹ̀rù Ọlọ́run ọba ńlọ́jẹ́ yẹn ni pé kéèyàn wá ìmọ̀ ìbẹ̀rù ọlọ́run ọba ńlẹ̀ yẹn níhùn ẹ̀ ń bá nímọ̀ ìbẹ̀rù ọlọ́run ọba lọ́lọ́run ọba ńlójogún fún onítọ̀hún wọ́tọ́là báwò kíyàn máa wá wá ìmọ̀ yìí kọ́ máa wá ká kọ́ máa gbìyànjú kọ́ máa sakitiyan lórí bí ó ṣe jẹ́ onímímọ̀ àyìnbá dátùn ipò pónítọ̀hún oúnjọ́sìn fọlọ́run òní wọn ò fi sí. wọ́n mú da kàrọ́ọ̀tù àhò kíyàn tó máa wá yiri ìmọ̀ ètè èèyàn ti ní tẹ̀síbíhùn ipò péyàn ń ṣe àfọ̀mọ́ fọlọ́wọn ba òní wọn ò gbé onítàn sí wàlúbà àtàánihù jihad ẹni tí bá tí wọ́n ń ṣe ìwádìí nípa ìmọ̀ tó fẹ́ mọ àwọn ìmọ̀ kan tí tí wọ́n ń ṣe ìwádìí nípa rẹ̀ jihadun ipò pé ó ń gbìyànjú ó ń làkàkà ó ń jagun ẹ̀sìn ipò yẹn ni wọ́n gbé onítàn sí wọ́tàlímàhù mọ́lá ìyàn àlámùhù ẹni tí ò ní mọ̀ kó wá máa fi ìmọ̀ èyí tọ́lọ́run bá fún ọ kọ́ ọ máa fi mọ̀ á sọ́dà kọ́tùn ipò pò ṣe sàárà oníwó gbèsè níwájú ọlọ́run wàbàdìláhù lè àhàlẹ́hìn kọ́rọ̀ba kọ́mọ wa náìmà fáwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí kéèyàn náìmà fún kọ́rọ̀ba ipò pé ò ń ṣe iṣẹ́ kan àbómi níjọsìn òfin wakọ̀ dẹni àsúnmọ́ lọ síwájú ọlọ́run ipò rẹ̀ oníwó gbèsè ẹni pé ọ̀rọ̀ táwọn sàábé tí wọ́n sọ yìí ọ̀rọ̀ yìí náà ó ń tọ́ka sí pàtàkì kéèyàn jẹ́ onímímọ̀ Abu Muslim al-Khawalani kọ́lọ̀nkọ́ba nìkẹ́ ó ní mathalul ulama'i fil ardi mithlu an-nujumi fis sama ní tá a lè fi àwọn onímímọ̀ tá a lè fi wọ́n wé lórí ilẹ̀ àpèjúwe àwọn onímọ̀ lórílẹ̀ bí àpèjúwe ìràwọ̀ èyí tí ń bẹ lójú sánmà ni ìdá bàdàtìlẹ̀ náà sì tàdá o léyìí tó ti pé àwọn ìràwọ̀ nígbà tí wọ́n bá tàn lójú sánmà àwọn èèyàn ò ríran wọn ò mọ ibi tí wọ́n lọ wọn ò ní tẹ̀gbẹ́ ojú ọ̀nà òní wọn ò máa tẹ̀ wọn ò ní sí lójú àánú. wáyídà kọfìyàtàn àlẹ́yìn táhà yárò bí ìmọ́lẹ̀ tí ọ̀bá ilé sí lójú sánmà má tíràwọ̀ tó di ń tó kú tó di ń tọ́wọ́ ọkùnrin àwọn èèyàn máa dààmú dààbò ni eléyìí náà ń ṣe àfimúlẹ̀ iyì ẹ̀yẹ àti pàtàkì ìmọ̀ ọlọ́run ò mọ̀ ṣe wá lónìí mímọ̀ tó bá ń sọ nípa ìmọ̀ ìwá ìmọ̀ ọ̀ranyàn ló jẹ́ fún gbogbo ẹni tí bá ń jẹ́ mùsùlùmí káfàtà ìlọ́kùnrin ni àbóbìnrin ọ̀ranyàn ló jẹ́ káwá ìmọ̀ ṣùgbọ́n ìmọ̀ yìí oríṣi méjì ńlọpin sí ìpín kìíní nínú ìmọ̀ nílẹ̀ tó ṣe pé wajibun ala kulli muslimin gbogbo ẹni tó bá tilẹ̀ ń jẹ́ mùsùlùmí pátá dandan ni kó yá awárò ìmọ̀ ìmọ̀ yìí ó ní ìmọ̀ tó ṣe wípé èyí ó fi máa jọ́sìn fọlọ́wọn bá subhanahu wa ta'ala irú àwọn àmọ̀ yìí ìmọ̀ tó ṣe wípé gbogbo wa pátá ńlá gbọ́dọ̀ mọ́ òní ń ṣe irú mọ̀ báwọn gbogbo alágbọ́dọ̀ mọ́ bó láì ṣe àlùwàlá bó láì ṣe kírun báwo lóbìnrin bó ní ó ṣiṣẹ́ nǹkan oṣù ìdájọ́ éèlà ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú àwọn ìmọ̀ báyìí dandan òní kí gbogbo wa òní ká wá ìmọ̀ nípa abala eléyìí ntọ́jẹmọ́ ọ̀rọ̀ nípa ààwẹ̀ nípa hajj nípa zaka ní pàtàkì jùlọ àwọn tọ́lọ́mù bá ti ní kí wọ́n láǹfààní láti yọ zaka láti ṣe hajj ọ̀ranyàn òní ká lọ wá ìmọ̀ nípa ntọ́jẹmọ́ eléyìí abala eléyìí nínú ìmọ̀ òní máa záda àlàdá àlìkà àwọn ìmọ̀ tó bá kọjá àwọn tá a kà á lẹ̀ ń tó yàtọ̀ sí àwọn orígun márààrún ètí ó gbé ìsìláàmù ètò gbé e dúró ìmọ̀ tó bá ti le ju eléyìí lọ bí ìmọ̀ nípa bóòlà ṣe ń pín ogún ìmọ̀ nípa muamalat nípa títà rírà àgbọ́yé tó jindò nínú ẹ̀sìn nípa ìjọsìn fọlọ́wọ́n ba irú àwọn ìmọ̀ báyìí wájibùn alàlùkìfàáyà èèyàn jẹ́ dandan dandan títọ́ òǹlẹ́lẹ́yìn kìí ṣe pé gbogbo èèyàn pátá ńlọ gbọ́dọ̀ nímọ̀ nípa ilé yẹn gbogbo ohun tá a bá ṣe níjọsìn pátá a ń láti nímọ̀ nípa rẹ̀ o kọ́mọ̀ jẹ́ pé ibi tá a ti rò pé a gbà ládàá kọ́mọ̀ pé ẹ̀ṣẹ̀ òní wọ́n máa kọ sílẹ̀ fún wa níbẹ̀ ìdí nìyí tọ́lọ́mọba tàn án la tó fi ń sọ fún ànábì Muhammad ní sọ́látù Muhammad pé fa'alam annahu la ilaha illallah àkọ́kọ́ ntí kọ́kọ́ lọ mọ̀ nípa rẹ̀ ni pé kò sẹ́ni kankan tíjọsìn òdodo tó tọ́ sí tó yẹ àfọlọ́wọn ọba nìkan ṣoṣo. àyà yìí ni Imam Bukhari ńlọgbọ́yé tó fi sọ nínú tírà rẹ̀ pé báàbùn al-ilmu qabla al-qawli abala tó ń fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ó dá lórí pé ìmọ̀ ni kó ṣíwájú ìṣe àti ọ̀rọ̀ sísọ ẹni gbogbo tí èèyàn bá sọ pátá èèyàn ò nímọ̀ nípa rẹ̀ ṣé ń tọ́ dáa ni àbí ń tí ò dáa ṣé ń tọ́ yẹ kéèyàn wí jáde ni àbí ń tí ò tọ́ kéèyàn wí gbogbo iṣẹ́ téèyàn bá ṣe níjọsìn téèyàn ran kan láàdá lọ́dọ̀ Ọlọ́run Ọba lórí rẹ̀ èèyàn láti nímọ̀ nípa rẹ̀ ìyẹn ni Buhari kọ́lọ̀ ń kọ́ bá nìkẹ́ wọn ìyẹn ni wọ́n ń sọ ní àárín yìí abala tí a tún mẹ́nubà níjókòó yìí ó ní ìhà táwọn ẹni ìṣáájú àwọn sọ̀hábà ti lórí àwọn tàbíùn ìhà wo ni a kọ sí al-amal bil-ilm ìmáa fi ìmọ̀ téèyàn ní kíyàn máa fi ṣe iṣẹ́ sí i. àwọn sọ̀hábà àwòkọ́ṣe dáadáa ò ní wọ́n jẹ́ fún wa ẹni tá a máa ń wò ó kọ́ṣe nípa bóò là níbi sallallahu alaihi wasallam bóò ní ṣe ń jọ ṣe ìjọsìn fọlọ́wọn ọba rẹ̀ ń làwọn sàbẹ́ òní wọn jẹ́ àwọn sàbẹ́ wọn yàtọ̀ sẹ́nì kọ̀ọ̀kan nínú wa látàrí pé gbogbo ntọ́lọ́mbà ti lè fún wọn mà nímà wọn máa ń ṣiṣẹ́ tọ́ níbàámu sí ọ̀rọ̀ jíṣẹ́ lọ́wọ́n ọba sallallahu alaihi wasallam tó sọ pé ballighu anni walau aya gbogbo ntẹ́ ẹ bá ti gbọ́ látẹnu mi ẹ mú dé ti gbọ́ àwọn èèyàn kódà kó sí pé ntọ́ gbọ́ lẹ́nu ànẹ́bì ọwọ́ ààyè ẹyọ kan ṣoṣo lọ́mọ̀túmọ̀ àtàwọn ìdájọ́ tọrọ mọ àbí àdéfìdẹ́ni so ntọ́ bá ti lè mọ ìwọ náà ti dà fà lábalábẹ́ nu máa mú dé etí gbọ́ àwọn èèyàn ntọ́ bá mú dé tí gbọ́ àwọn èèyàn wá gbìyànjú kí wọn náà kọjá ẹni tí ó máa lò ó nínú suratu ọlọ́ni yá ayyuhalladhina amanu lima taquluna ma la taf'alun ẹ̀yin tẹ́ ẹ lè gbà mí gbọ́ lódodo ẹ̀yin mùmínì lọ́kùnrin àti lóbìnrin èé ṣe kí ni tọ́rọ́ lù yín ó sì jẹ́ pé àwọn nǹkan tẹ́ ẹ ní fi ṣiṣẹ́ ṣe ńlẹ́ máa sọ fáwọn èèyàn ó sì jẹ́ pé àdéhùn tẹ́ ẹ ní lè pé ńlẹ́ máa ṣe tẹ́ ẹ ní lè ṣíkà àlùkáwà ní ó sì jẹ́ wípé iṣẹ́ ti wọ̀ gangan tí ì ṣe níjọsìn fọlọ́wọ́n ba ńlọ́wọ́ à àwọn èèyàn pé kí wọ́n máa ṣe ìkànnì àwọn ọ̀jọ̀gbọ́n oníyá ayuha rọ́júlù alimuhalimu gọ́yìrọ́hù hàlà linafsi ka kàánì hàdà tàlím. ìrẹ́ ọ̀jọ̀gbọ́n tó rò pé ọ̀jọ̀gbọ́n ni ọ́ ìrẹ́ arákùnrin àbí arábìnrin tó ń fi màmá ẹlòmíì ìmọ̀ tó fi mọ àwọn èèyàn èyí ṣe tí ò pé ìwọ gangan lọ ń lò ná oníkàwọn èèyàn kan mọ̀ gbowó èlé mọ́ ìwọ gangan olórí olówó èlé ńlọ jẹ́ kama má sọ̀rọ̀ ẹ̀yìn mọ́ ọ̀rọ̀ ẹ̀yìn nǹkan ìpanu ńlọ́jẹ́ lọ́dọ̀ rẹ̀ ìbàjẹ́ òfófó ṣíṣe ó gba àwọn wà tí ọ̀dà ìpátá lára rẹ̀ lọ́wà tó ń ti bẹ́ẹ̀ náà ó tún wà ń ṣe wá sí òfin ń kọ̀ fáwọn èèyàn pé kí wọ́n ó jìnnà sí ara rẹ̀ gangan ní kọ́ kọ́kọ́ mójútó ná tó o bá bẹ̀rẹ̀ látòrí ara rẹ̀ ọ̀rọ̀ tó o bá sọ yóò jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ àwọn èèyàn ìkànnì àwọn ọ̀jọ̀gbọ́n nínú ọ̀rọ̀ rẹ̀ tí tóun náà tí ọ sọ ó ní látàní àdìkọlùkìn wọ́tá àti yamifláwò ààrùn àlẹ́kà ìdá fàáàlì tààdín májẹ̀ tó ṣe pé yóò máa ṣí àwọn èèyàn lọ́wọ́ kó ń bi ìwà àbàjẹ́ kan tẹ́pẹ́ tó ní káwọn èèyàn má ṣe ìwọ gan ló tún wá gbẹ̀yìn gbẹ́bọ tó lọ síbẹ̀ tó lọ ṣe é bó bá ń ṣe bẹ́ẹ̀ ààrùn àlẹ́kà àléébù pátápátá nílé ńlọ́jẹ́ fún ọ tẹ́pọ̀ bá jẹ́ ti ọmọ yẹn àwọn sọ̀hábàtò lè kíram wọ́n jẹ́ ní tó ṣe wípé wọ́n máa ń lo ntí wọ́n bá ti lè gbọ́ lẹ́nu anabi wa Muhammad sallallahu alayhi wa sallam fún àpẹẹrẹ Abu Huraira kọ́lọ̀nkọ́ba ni ìyọnu sí ọ̀n sọ́nà rẹ̀ wípé mathalu ilmin la yu'malu bihi ka mathali kanzin la yunfaku minhu fi sabilillah ìmọ̀ téèyàn ní téèyàn máa lò àfààní ọ wáàsí ńlọdọ̀mọ̀ràn ìmọ̀ràn lẹ́nu rẹ̀ yìí oníkàṣe dáadáa sáwọn obìnrin ìyà ló sì fi ń jẹ àwọn obìnrin rẹ̀ oníkàwọn èèyàn máa yan náfìlà lóru ìwọ gangan sì ní àṣẹ ìtọ́n ó ti fún sáré sí ọ létí tílẹ̀ òfin mọ́ òní tají òní ṣe náfìlà lóru oní àṣe dáadáa sóbì káṣe dáadáa sí mọ̀lẹ́bí ìwọ gangan lórí aláìda sáwọn mọ̀lẹ́bí rẹ̀ okùn ìbí ó ti já mọ́ lọ́wọ́ tipẹ́ àbúrò rẹ̀ rà kọ́lọ̀mbà níyọnu sí onírú ẹni báwọn mọ́sálù ilmin àpèjúwe ìmọ̀ kan téèyàn ní láàyè ọ̀ràn màlúbí ṣùgbọ́n téèyàn èlò kàmẹ́tàlì kanzin ó dà gẹ́gẹ́ bíi pẹ́ẹ́pẹ́ ọ̀rọ̀ kan ní láàyè òǹfàkùnmí ní òfin ìṣẹ̀bìrì là téèyàn ọ̀nà nínú rẹ̀ sójú ọ̀nà lọ́wọ́ bá irú pẹ́ẹ́pẹ́ ọ̀rọ̀ báwọn ìbùkún lọ́wọ́ bá ni pé ìbálẹ́jọ́ bú ni ó tún wá jẹ́ fẹ́ni tọ́ba ni níwájú ọlọ́run tọ́ba díjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ọlọ́run là wá nínú ọ̀rọ̀ míì tí àfàwà Malik ọmọ dínárì tí ọ sọ ó ní láàyè azáàlù làálìmọ̀ jahilan bima alima hatta ya'mala bihi ó léèyàn ò ní yẹ kò ní í gbò lẹ́yìn tí ó máa jẹ́ aláìmọ̀kan tó ń ti mà ìtọ́nà ọba tó sì fún bó ṣe nímọ̀ tó náà ipò aláìmọ̀kan ni ló sì wà tí tí ó fi máa lo ìmọ̀ tí ó fi lo kéw tí ó fi lo ọ̀rọ̀ ànẹ́bì ọ̀rọ̀ ọlọ́wọ̀n ọba ìtọ́nà ọba tó jogún ìmọ̀ rẹ̀ fún un yẹn ni pé ìmọ̀ téèyàn bá ní téèyàn ò fi ṣe ṣẹ́ṣe ìmọ̀ ò wúlò fónítọ̀hún ní tí a ń sọ fún àná àsáwọn àṣàbí wọ́n ń lò ó ní a fi ń lẹ́nu àti máa sọ láti máa làmọ́lẹ̀ wá ń kéke wípé àníṣe ìmọ̀ téèyàn bá ní téèyàn ò bá lò irú ìmọ̀ báwọn kò wúlò fẹ́ni tó ní. yàtọ̀ sílẹ̀ yẹn àwọn sọ̀hábà látòkè tí ìdílẹ̀ ìyọ́nà ọlọ́run bá kọ́ máa bá wọn káànù ya'khudun ashra ayati minal Qur'anil Karim wọ́n máa gba kéwú lẹ́nu ànábì àyà mẹ́wàá péré òní wọ́n kọ́ lẹ́nu òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alaihi wasallam tí wọ́n bá kọ́ àyà mẹ́wàá tán tí wọ́n gba kéwú àyà mẹ́wàá lẹ́nu ànábì wọn ò ní rẹ́ mẹ́wàá wà wọn ò ní rẹ́ kọjá mẹ́wàá tí wọ́n gbà láti nà ànábì wọn ò ní gbà míì kan tí wọ́n fi há sórí tí wọ́n fi mọ̀ túmọ̀ rẹ̀ tí wọ́n fi mọ̀ wá lò ó ló fi jẹ́ pé àwọn sàábé jogún ìmọ̀ wọ́n há sórí wọ́n mọ̀ dájọ́ rẹ̀ wọ́n sì ń lò nǹkan mẹ́tẹ̀ẹ̀ta hàn lẹ́ẹ̀kan náà òní wọ́n máa ń ṣe. Abdullahi ibn Abbas kọ́lọ̀ nǹkan bá níyọ́nù sí i ìgbà tí ń túmọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ bá tó sọ pé yatlūnahu ḥaqqa tilāwatihi ìtumọ̀ yà ni wípé wọ́n ń ké Kùránì wọ́n ń tọ́ ní pàápàá bó ṣe yẹ kéèyàn ọ̀tọ̀ gbàtà Abdullahi ibn Abbas tí ó tu ó ní yattabi'ūnahu ḥaqqa ittibā'ihi wọ́n ń tẹ̀ lọ́rọ̀ Ọlọ́run ní pàápàá bó ṣe yẹ kéèyàn ó ọ̀rọ̀ lọ́wọ́ bá subhanahu wa ta'ala afáwa Fudail kọ́lọ̀ nǹkan bá ní kẹ́wọ̀n ó ní innama nuzila alukur'anu liyu'mala bihi ọlọ́run sọ alukur'ani kalẹ̀ fún wa torí kíni kálíbà máa lónìí kálíbà máa fi ọ̀rọ̀ rẹ̀ kálíbà máa fi ṣẹ́sẹ̀ kálò níbi ìdájọ́ kálò káyì ìdájọ́ kálò káyì ṣe dáadáa àwọn tọ́lọ́mbà kọ̀ fún wa kájìnà sí kájìnà sí ṣùgbọ́n ṣe ńlá àánú yìí pé fatakada sókè rọ àtàwọ̀ amala kíkà nìkan ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá tí wọ́n ṣẹ́kù ní ìsìn kíkà nìkan lókù tí wọ́n ń gbajúmọ́ ẹ̀ ń bá tún kánú. ọ̀ ń kà á ṣùgbọ́n kí ni ti ń bẹ́ nù rẹ̀ ń ò lò ọlọ́run mọ̀sánú wa. Umu Habiba kọ́lọ̀nkọ́ba ni ìyọnu sí i. òun náà gba hadith kan wá látọ̀rọ̀ jíṣẹ́ lọ́wọ́n bá sallallahu alayhi wa sallam tánàbí sọ pé man salla thnati ashara raka'a ẹ̀ ń bá gbìyànjú tọ́yẹn náà fi làárà fi yawmin wa layla lálàfo àárọ̀ sí alẹ́ yẹn ni pé tí bá yan náfìlà rákà méjìlá méjìlá méjìlá lójoojúmọ́ kí ni tí ó jẹ́ san fúnitọ̀hún banallahu lahu baytan fil janna onítọ̀hún ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò jogún ilé tó tóbi yóò kọ́ ilé ńlá jàǹràn fúnitọ̀hún ńlọgbà àlìjánà onídẹ̀ra ìyá yìí ní látijọ́ tó ń ti gbọ́ hadith yìí látẹnu anábìwá Muhammad sallallahu alayhi wa sallam àtìgbà náà ló ń ti ń lò ó torí kíni òun fẹ́ kọ́lọ́wọ́n bá kó jogún ààyè tí ó tóbi tí ó ní ńlá tí ó hẹ̀rì mọ́ fóun nínú ọgbà àlùjánnà onídẹ̀ra Imam Bukhari kọ́lọ́nkọ́ba ní kẹwọn wọ́n ń sọ nínú ọ̀rọ̀ wọn wípé látìgbà táwọn ti gbọ́ hadithi bójútẹ́ láwọn bá sallallahu alayhi wa sallam ó léèwọ̀ ni kéèyàn sọ̀rọ̀ ẹ̀yìn mọ́ ìgìtàbùtù ahadan mundu alimtu analigibata haramu látijọ́ mo ti mọ̀ wípé kéèyàn sọ̀rọ̀ ọmọnìkejì lẹ́yìn èèwọ̀ ni nínú súnà ọlọ́run ọba èèwọ̀ ni nínú ṣẹ̀ríà ọlọ́run ọba subhanahu wa ta'ala látijọ́ náà n ò jẹ́ bẹ́ẹ̀ nìkan kan sọ ọ̀rọ̀ ẹ̀yìn ǹjẹ́ sọ̀rọ̀ ẹ̀yìn mọ́ bonítọ̀ ọ̀hún tí ọba sí ń bẹ̀ ń yà gbẹnu mi dákẹ́ ni torí kíni n tó jẹ́ kí n kóra ló tí òjì ṣe bẹ́ẹ̀ ni pé ìǹfẹ́ níwájú ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ìǹfẹ́ bọ́lọ́wọ́n bá mi ìǹfẹ́ bá pàdé yuhasibu ni àníyàngbébùtò tí ó máa gbèsè rò mí tí ó máa sèsè rò mí pé tọ̀ níjọ́ báyìí ọ̀sọ̀ lẹ́yìn báyìí ọ̀sọ̀ lẹ́yìn. Abdullahi ibn Umar kọ́lọ̀ ń kọ́ba níyọnu sí i òun náà tún gba hadithi wá látọ̀rọ̀ jíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam tó sọ pé ma haqqu kò sínú ìwọ̀ àbí ẹ̀tọ́ fún mùsùlùmí kó ní nǹkan kan tó fẹ́ ṣe wíìlì lẹ̀ nípa rẹ̀ àsọ́ọ̀lẹ̀ tó fẹ́ sọ fáwọn èèyàn nípa rẹ̀ kí nǹkan wọn wá mọ́júmọ́ lọ́dọ̀ rẹ̀ kó má jẹ́ pé ó ti kọ́ ó ti ṣàlàyé rẹ̀ ọjọ́ kìíní lọ ọjọ́ kejì lọ illa wasiyatuhu maktubatun àfikọ́ jẹ́ pé wíìlì ó ti kọ́ ọ́ ó ti ṣàlàyé rẹ̀ ẹ̀ńtọ́ yẹ kó gbọ́ nípa rẹ̀ gbogbo wọn òní àti gbọ́ ibi tá a fẹ́ lò ní pé abdullahi ibn umar ó ní mundu sami'tu hadha al-hadith mina nabiyyi sallallahu alayhi wa sallam láti gbà tó ń ti gbọ́ àdìsí látẹnu ànábì gbogbo ohun tó ń bá fẹ́ ṣe níwà sí àpáta òun ó ti yá àkọọ́lẹ̀ òun ò ní jẹ́ kó ro kan òun ò ní jẹ́ kó lọ mọ́ ń lọ́wọ́. imam ahmadu kọlọmba nìkẹ́ wọn wọn ni ma katabtu hadithan illa wa amiltu bi àwọn ọ̀kọ́ àdìsí kan lẹ̀ àfikọ́jọ́ pé àdìsí wọn tó bá jẹ́ pé máa ṣe ni àwọn ó sì àti máa ṣiṣẹ́ tí bá ń bẹ nínú rẹ̀ má ṣe lọ́gán àwọn ó ti jìnnà sí i yẹn nípa àwọn sọ̀hábà wọ́n máa ń lo ìmọ̀ èyí tọ́lọ́wọ́n bá tí ọba jogún fún wọn bí yẹn bá wá ń lo ìmọ̀ èyí tọ́lọ́wọ́n bá tó jogún fún yàn àwọn àǹfààní wo lèyàn wà rí ń bẹ̀ nǹkan láwọ̀kọ́ ni wípé ẹni tí bá ń lo ìmọ̀ tọ́lọ́wọ́n bá tó fún ìmọ̀ yóò máa pọ̀ sí ni pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run subhanahu wa ta'ala nínú ayé al-Qur'an ọlọ́ni wattaqullah wa yu'allimukumullah ẹ bẹ̀rù Ọlọ́run ba gbogbo ntẹ́ ń bá ń ṣe ẹ ṣe ti bẹ̀rù Ọlọ́run ba ti bẹ̀rù Ọlọ́run ba bẹ́ẹ̀ bá ti ń ṣe bẹ́ẹ̀ àwọn ntẹ́ mọ̀ nímà Ọlọ́run ba Ta'ala yóò tún máa jogún rẹ̀ fún yín sí ni. yàtọ̀ sílẹ̀ yẹn ni wípé yubarikullahu Ta'ala fi alùbáríkà látọ̀dọ̀ Ọlọ́run ba yóò máa sọ̀kalẹ̀ síbi ìmọ̀ náà ó lè má máa ju tẹ́ntẹ́n ní báyìí lọ ṣùgbọ́n ó ti kọjá lẹ́vù bí bó ṣe ní ma yàtọ̀ sẹ́lẹ̀yàn ni wípé àwọn èèyàn ọmọ kọ́ṣe rẹ̀ níbi ìwà rere èyí tí bá ń wù látàrí pé kíni látàrí wípé ó ń lo ìmọ̀ èyí tí ọlọ́run tó yọ̀ǹda tó bùn yàtọ̀ sẹ́lẹ̀yàn ni wípé yatmainu qalbuhu ọkàn rẹ̀ yóò balẹ̀ ọkàn rẹ̀ yóò tutù kò ní wà wọ́rìdì àìbalẹ̀ ọkàn kò ní jẹ́ tonítọ̀hún látàrí wípé inú rẹ̀ ó dùn pé lórí pé òun tẹ̀ láṣẹ ọlọ́run bá lórí rẹ̀ ni òun wà yàtọ̀ sílẹ̀ yẹn ni wípé àwọn màláíkà alápọ̀nlé yukrimuhul màláíkà àwọn màláíkà wọn máa ṣe àpọ́nlé fún ẹni tí bá ń lo ìmọ̀ èyí tí ó ké yẹn ni wípé ẹni tí ó bá lo ìmọ̀ èyí tọ́lọ́run bá ti ó jogún fún un àwọn ń tà kálẹ̀ yìí oní ọmọ jẹ́ tonítọ̀hún ìmọ̀ rẹ̀ kò ní í pọ̀ àlùbáríkà kò ní í wọnú mọ́ ìbalẹ̀ ọkàn kò ní jẹ́ tonítọ̀hún ẹnu ẹ̀ làwọn èèyàn ọkàn pé ta ni ọkàn máa kí ó lásán ni kèé lò ó kò ní jẹ́ ni àpọ́nlé lọ́wọ́ ọmọ aráyé kò ní jẹ́ ni àpọ́nlé níwájú ọlọ́run kò ní jẹ́ ni àpọ́nlé níwájú màláíkà alikiram ó jẹ́ bí a ṣe dúró lónìí lágbára ọlọ́run ọba nínú ìjókòó mi tí ó ń bọ̀ a tún máa tẹ̀síwájú pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ mi abẹ́lẹ́ ọba subhanahu wa kó ṣe nìkankan wa lẹ́yìn tí ó lè máa lo ntọ́lọ́wọ́n bá tó fún un níma kó wá ṣe wá lọ́mọ àlùjànnà ọlọ́mọ ṣe wá ní ọmọ náà arzikì halal ọlọ́run pèsè rẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa ìfọkànbalẹ̀ ọlọ́run jogun rẹ̀ fún wa láyé àti lọ́jọ́ gbẹ̀ǹde alùkìyàmà subhanaka allahumma rabbani wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.